بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الحمد لله وقلت إن ń jẹ́ ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ọba àlékí ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه àdúpẹ́ fọlọ́run ọba náà a sì ń wá ní olùmọ̀nà a sì ونعوذ بالله من شرور أنفسنا wa min sayyiati a'malina. bákan náà àwọn ọlọ́run ọba lóníṣọ́ kúrò níbi aburú ọkàn inú wa àti iṣẹ́ ẹ̀kú ọwọ́ wa. man yahdihillahu fala mudilla lahu. gbogbo ẹni ọlọ́run ọba bá fi mọ̀nà kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ nù. wa man yudlil فلا هادي له يعني الله ما صنو كسان تولى في الوان باب ولا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له àwọn jẹ́rìí pé kò sẹ́ni tó yẹ ká máa sìn tó ta ẹ̀rọ ọlọ́run ọba allah ọ̀kan ṣoṣo lọ́rùn ọba náà. شهادة الأولين والآخرين ìjẹ́rìí táwọn ẹni àkọ́kọ́ tó jẹ́rìí mi nì ìjẹ́rìí náà lẹ́ni àwọn ẹgbẹ̀yìn jẹ́rìí. شهادة أولياء الله المتقين. ìjẹ́rìí tá a jẹ́rìí náà làwọn ẹni ọlọ́wọ́ ọba lódodo tó ń páyà ọlọ́wọ́ ọba ń jẹ́rìí. شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين. ìjẹ́rìí kan yìí náà ni gbogbo ẹni tí ń kí gbàwẹ̀ fọlọ́wọ́n ọba tí ń yọ zàká fọlọ́wọ́n ọba tí ń ṣe áyì fọlọ́wọ́n ọba wọ́n jẹ́rìí. شهادة من صلى وصام وقام وحج لله رب العالمين. jẹ́rìí kan iná ẹni tí ń kírun fọlọ́wọ́n ọba jẹ́ ẹni tí ń gbàwẹ̀ fọlọ́wọ́n ọba àwọn náà jẹ́rìí bẹ́ẹ̀ pé kò sẹ́ni tó yẹ ká máa muhammadan abdullahi wa rasuluhu. àwọn ajẹ́rìí pé ànábì wa muhammad ẹrú sí ọlọ́run ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe. afdalul khalqi wa ashrafihim ajma'in. ànábì yìí náà ní fi lọ́lá jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọba pátápátá ní sì fi ní jù nínú. allahumma salli wa sallim wa barik alayhi. ọlọ́run ọba ọba ṣàlékún kí àlékún kẹfà tẹ̀wá. wa ala alihi wa ashabihi. kíkẹ́ náà kọ́ máa bá wa ara rẹ̀ àtàwọn sọ̀rọ̀. ala jami'i man tabi'a sunnatahu gbogbo ẹni tí máa ń tẹ̀lé súnà ànábìwá Muhammad. wọ́n sọ lọ́kẹ́ wọ́n sọ lọ́kẹ́ hu ila yawmid din. tó ṣe ń tọ̀ gẹ́gẹ́ bí ànábìwá Muhammad ti tọ̀ títí di ọjọ́ ẹ̀san. amma ba'du. lẹ́yìn náà. ayyuhal ikhwatu fillah. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lójú ọ̀nà tọ́lọ́hún. assalamu wa rahmatulahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatulahi wa barakatuhu. أما بعد لينا فإن أصدق الحديث كتاب الله أجعل الإمام دابي بيتي في جلد ورجو نانتر الله وخير الهدي هدي محمد رسول الله بنتي واني دار لا إله واني سنة ندوى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها أتي في بوجو نورو وناني أدادا ليري وإن كل محدث gbogbo tí ń jáde dálẹ̀ pátá bídíà ni sẹ̀ríà pè é. ọ̀kúnlẹ̀ bídíà ti ń dọ̀lẹ́lẹ̀. gbogbo bídíà wa ni kò síbi tí ń jẹ́ ọ̀nà ní èyí. ti ń fi nẹ́ẹ̀. gbogbo ọ̀nà pátápátá iná ìyá tí a wà nílé kéwú tíra kan ń bẹ níjọ́ náà tí à ń ké tíra náà wọ́n ń pè ní alihikmatul baligha wọ́n fi tì sọ́dọ̀ alimami ali radiyallahu ta'ala an ń bẹ ń bẹ pé alihurru wafa ma wa'ad ọmọlúwàbí èèyàn tó bá yóò gbìyànjú láti pé àdéhùn náà láti lè pọ́lọ́wọ́n ọba ọba ọláyọ̀ǹda kí n wà nílùú Ìgbàjà lénìí lórí àdéhùn pé ẹ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run bí mò ń sábà pẹ̀lú ìbámu pé wọ́n ń ṣe ọdún iléyà kí n sì wá sọ pé pẹ̀lú ògùn Ọlọ́run ilé wa kọ́lọ́run wá yọ̀ǹda kí n rádéhùn pé inú mi dùn púpọ̀. ẹlẹ́ẹ̀kejì ó tún wá dùn mí nínú ní èsìn ìlú Ìgbàjà pé kèfèrí sẹ́kù ń bẹ́ẹ̀ mùsùlùmí ibẹ̀ fúyẹ́ mùsùlùmí tó wà ń lu gbàjà wọn ò fúyẹ́ wọ́n sì ní àwọn àfáà wọ́n láwọn ọmọ tó yẹjú àwọn gán tá àfáà ṣe fúnra wọn láti lè bùkátà àfáà láti ta wọ́n fi ń dúpẹ́ fọlọ́ ni wọ́n sì fi pọ́n ẹni tí a bá pè wọ́n fi pọ́n lé ni lẹ́sìn wọ́n bùkátà mi ó tún dọdún yìí náà wọ́n tún bùkátà mi ah, ọjọ́ mi lójú ọlọ́mọ pọ́n yín lé o. Àmín ọba mi ọkàn yín lé o àánú ọlọ́run lè pa bá yín ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta mo wá kí bàbá wa tó jẹ́ ọba ìlú Ìgbàjàyí elése àbí kí ni elése àbí ọ̀fù Ìgbàjà àbí ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọlọ́run ọba ń ṣàlékún dáadáa fún mi ìlú Ìgbàjàyí ọlọ́run níjọ́ dàrú ọlọ́run bá wọn múlu lọ́wọ́ dáadáa ní ọmọ wọ bẹ̀ aburú ọlọ́run ò ní jòkó síbẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run tẹ̀sìn yóò máa wọ bẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ti súnà yóò máa wọ bẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run yóò máa wọ bẹ̀ ọlọ́run ó fi súnà lọ́lẹ̀ sílùú yìí yóò fi ìsìláàmù gidi díẹ̀ lọ́lẹ̀ sílùú yìí bàbá náà ọlọ́run jẹ́ mi wọ́n gùn ọba àlekíọ́lá yóò jẹ́ wọn bá lóyè jìnnà yóò jẹ́ wọn bá lóyè jìnnà yóò jẹ́ wọn bá lóyè jìnnà mo wá kí bàbá wa imam tí wọ́n jẹ́ imam Olúgbàjà lẹ́sìn ń gbà wá lálejò àwọn ni wọ́n ṣètò bá a ti bẹ̀rẹ̀ fún wa kó tó di pé wọ́n padà gbà yọ̀ǹda wọ́n lọ ṣe àwọn sẹ́mi ìtọ́jẹ́sẹ̀ ìlú lọ́dún bákan náà ìgbà tí bàbá wa tí wọ́n rán wá ti wà ń bí àwọn náà wà bínú ni. Bàbá wa imam ọlọ́run jẹ́ mi ogun. Amina. Ọlọ́run jẹ́ wọn ó sìn wá jìnnà. Amina. Yóò dé se ọba tó ṣe wọ́n ní bàbá rere kò ní jẹ́ wọn ó dìdàkudà. Amina. Ní ẹlẹ́kẹta, mo wá kí àwọn elétò ìjòkóta wà yìí tí wọ́n ń ṣètò lórí ẹ̀. Èyí tó dá mi lójú jù ni pé nígbà tí a ti lọ sálámà sí wọn lẹ́kọ̀ọ́ nínú Ramadan tí wọ́n ní ká wá sọ̀rọ̀ nípa hakuli jiran ìjọ yẹn ni bàbá wa tí mo fọwọ́ àtàkùnlé dákọ̀ wọn bàbá wa àfa wa hambali àti àfa wa tí mo fọwọ́ àtàkùnlé dákọ̀ wọn àfa imam abdulrasaq ni wọ́n ti fi ń tómi létí pé tọ̀ ọjọ́ kẹta léyà o ẹ̀ tún wá gbájà o èyí tó wá dá mi lójú mbẹ ni pé ó dàbí ẹni pé àwọn méjèèjì náà wọ́n jẹ́ gbòógì nínú elétò yìí bí n bá ti wá dákọ̀ àwọn méjèèjì ó ti kárí àwọn elétò yìí mo sì rántí pé bá a ti gbé láti Èkó lánàá tá a fi dé lọrin ní alẹ́ àná tá a fi gbé láàárọ̀ yìí tá a fi dé gbàjà lẹ́nìí Sheikh Abdulrasaq wákàtí wákàtí wákàtí wákàtí kọ̀ọ̀kan ni wọ́n ń pè nígbà tí àwa súnmọ́ ìgbàjà ọwọ́ kò wákàtí ó di ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ó sì dá mi lójú pé bàbá wa Ambali àti àfa wa Abdulrasaq àti gbogbo àwọn elétò yìí láwọn tèmi mọ̀ yìí o mímọ̀ tí mo mọ̀ wọ́n o ní tí wọ́n ń ṣe yìí o la yuriduna bidhalika illa wajha allah subhanahu wa ta'ala kò sí tí wọ́n fẹ́ lábẹ́ ju ìyọ́nú ọlọ́run lọ iṣẹ́ ẹ̀sìn ni wọ́n ń ṣe ọkàn dàbí iṣẹ́ ìlú ni àwọn ń ṣe ẹ̀sìn ni ọbẹ̀ làwọn ọba àríkíọ́lá ìjọ tọ́lọ̀ ń bá ń san gbogbo àwọn ẹlẹ́sìn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run ní yọyín lẹ̀. àmín. ìjọ tọ́ba mi bá ń san gbogbo àwọn tí wọ́n ń sin lẹ́sàn-án ọba mi ò ní yọyín lẹ̀. àmín. ìjọ ọlọ́run bá ń san gbogbo àwọn tí wọ́n ń sin lẹ́sàn-án ọba mi ò ní yọyín lẹ̀. àmín ọdún ṣíṣe nínú Islam èèyàn ń yọ̀ ńbẹ̀ èèyàn ń dunnú ńbẹ̀ èèyàn ń jẹyìn mú ńbẹ̀ àmọ́ ayọ̀ tá a bá yọ̀ gbọ́dọ̀ kọjá ṣẹ̀rí ọlọ́run ìdùnnú tá a bá dùn nínú ọdún gbọ́dọ̀ kọjá ṣẹ̀rí ọlọ́run gbogbo àjẹ́ àmúbẹ̀ gbọ́dọ̀ kọjá ṣẹ̀rí ọlọ́run bí ẹ̀yin ti ń ṣe nígbàjà yìí tẹ̀ ń sọdún tẹ̀ wá fi ń jòkó wá sí i tí ẹ wọ́n mú tọ́píìkì ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan lọ́dọọdún mo rò pé lẹ́sìn la bẹ̀rẹ̀ eléyìí ni ó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ jọ ọmọ lọ́bẹ̀ kò ní jẹ́ odú bẹ́ẹ̀ ni bílẹ̀ ọlọ́jọ́ ọmọ lọ́bẹ̀ kò ní jẹ́ odú àwọn kan náà wà tí wọ́n ń sọdún tí wọ́n ń dẹ́sẹ̀ ẹ bá wọn wọ́n máa mutí ẹ bá wọn wọ́n máa se fàsádì ìsìná ẹ bá wọn wọ́n máa ṣe jàǹdùkú jó wọ́n ràn wọ́n rán jákujáku alladhi la yuridi rabbana subhanahu wa ta'ala ìtí ó dùn wọ́lọ́ ni wọ́n ṣe ọlọ́ba wa ṣe tiwa báyìí àmọ̀dúpẹ́ fọlọ́run o alhamdulillah nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọnù ni nígbà tí àdìsí kan ti ń padà kà anabi wa sallallahu alayhi wa sallam ọsọnù àdìsí yẹn kí n gé kúrú ó ní huffatil jannatu bil wa huffatil naru bishahawat àdìjẹ́ gbogbo ń tẹ̀mí kọ̀ pátá téèyàn ò ní fẹ́ ṣe tí ò fẹ́ ṣe ni wọ́n kó rọgbà kábẹ̀ àmọ́ iná gbogbo ń tẹ̀mí fẹ́ ṣe pátá lèyí ó ṣe tí ìjà sí náà ìṣe wa já pé ńgbà tí a fẹ́ ṣe wá sí ẹwu yìí àwa tá jòkó a já sí pé àwọn ìsàlá jòkó yìí kọjá já sí pé gbogbo mùsùlùmí gbàjà lọ́wọ́ àbí wọn kọjá já síbẹ̀ àwa ẹ̀sà nínú mùsùlùmí gbàjà àwa la jòkó lẹ̀ síbí lẹ́nìí torí pé iṣẹ́ àlìjẹ́nà la fẹ́ ṣe yìí lẹ́sìn tá ń bọ̀ bóyá wọn á ṣe lónìí lẹ́sìn tá ń bọ̀ ọ̀rẹ́ ni wọ́n ń ṣe patí bẹ̀ wọn ká tó débi lẹ́sìn wọn ti dá patí lẹ̀ ń bẹ̀ wọn ti yé pé ká tó rí bí kọjá bóyá ti apá ìmọ̀ ìdí bẹ̀rẹ̀ ni wàá máa tọdún yìí wọ́n àti padà wá kún lẹ́sìn náà ojú okùn yẹn padà wá kún rẹpẹtẹ. àmọ́ iṣẹ́ àlìjẹ́nà ṣòro ṣe iṣẹ́ àlìjẹ́nà lélẹ́yìí ká jòkó ká wá kájọ ká máa gbọ́dọ̀ Ọlọ́run àmọ́ ká máa jó ká máa fòsókè ká máa mutí iṣẹ́ lẹ́ni tí ó dàrú ọ̀gọ̀rọ̀ yẹn ní ti ṣiṣẹ́ ní èyàn díẹ̀ ní ṣiṣẹ́ ọlọ́run kò fi wá sínú èyàn díẹ̀ o ọlọ́run kò wá sínú èyàn díẹ̀ o ọlọ́run ajá aládìjẹ náà wọ̀ ah, tọ́pìkì tí àwọn àlùfáà wa tí wọ́n fún mi tí wọ́n ní kí a wá sọ sókè lórí ẹ̀ ní ọdún yìí òun ni àdúnìyà mihanun wa ilé ayé àmì wo ni àdánwò ni ilé ayé àmì wò ilé ayé wàhálà ilé ayé fìtínà ilé ayé àdánwò tọ́bìkì yìí tí wọ́n ní ká wá sọ yìí ẹgbẹ́ kan ni wọ́n mú ẹgbẹ́ kan ni wọ́n mú ẹgbẹ́ méjì ló sì yẹ ká ṣe kí ni ká sọ sí torí pé ilé ayé tá a pè ní wàhálà tá a pè ládánwò tá a pè ní fìtínà yìí náà ilé ayé òun náà la wá láti fẹ́ ṣiṣẹ́ àlìjẹ́nà ṣé gbogbo dọ́rọ̀ ń bẹ̀ pátá ní ọjà dánwò ni ní ọjà fìtínà ni ní ọjà wàhálà ni tí o gbẹ bá fi jáde náwó tọ́jẹ́ fìtínà tọ́jẹ́ wàhálà kí ni mùsùlùmí wá sí mẹ́ngbà wọn mùsùlùmí sì wáyé láti palẹ̀mọ́ fún àti lọ́ọ́ pàdé ọlọ́run ọba ní àlìjẹ́nà ni àmọ́ ká mẹ́gbẹ́ kan tí wọ́n mú un náà ká sọ̀rọ̀ nípa rẹ̀ tí a máa ń sọ pé ayé wàhálà ayé fìtínà ó lè wà nínú orí rẹ torí ilé ayé ogun ni ìtumọ̀ àdúnìyà mẹ́hànú wà fìtà lónà nù ilé ayé ogun ni tí a bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn ò bá ó túmọ̀ ń tọ́pọ̀ o àmọ́ bí a bá máa sọ̀rọ̀ ní Islam kì í ṣèròrí ilẹ̀ Yorùbá la fẹ́ fi sọ̀rọ̀ a fẹ́ sọ̀rọ̀ ní Islam pẹ̀lú àgbọ́yé Islam tá a bá ní ayé a sọ kíni ń jáyé bí mo ti láyé òun nísìnyí gbogbo ọmọ Yorùbá tó bá gbọ́ mi ibi tọkàn rẹ̀ ọ lọ òun làwọn àjẹ́ àtàwọn oṣó àtàwọn olóògùn àtàwọn babaláwo torí tẹ bá sọ lẹ yorùbá páyé ń sèyàn ìtumọ̀ ẹni bàjẹ́ ń segin ni àjẹ́ ń dààmú ẹ̀ oṣó ń dààmú ẹ̀ ọwọ́ wà lára rẹ̀ àmì ó wà lára rẹ̀ àtẹ̀fẹ́ sọ̀rọ̀ kiri ń jayé sórí ìtò kólégbáhùn tí a bá sọ pé ayé pé ọlọ́mọdé àṣàgbákò ayé o ọlọ́mọdé arọ́wọ́ ayé o ọlọ́mọdé àríjà ayé o èyí nǹkan mi fẹ́ bọ́ sọ o ẹ̀sìn gẹ́gẹ́ láàyè fún yìí onínú Islam ẹ̀sìn láàyè fún o ẹ̀sìn sì ran oyejú ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pè láyé òun júzìwù kan ni wọ́n nínú ẹni tí ń gbáyé díẹ̀ kan làwọn nínú ẹni tí ń gbáyé o ayé làwọn náà wà o ayé nìwọ náà wà o gbogbo ará maka ayé wọn wà gbogbo ará Mádínà ayé wọn wà àjọ ń sayé òun náà ni kí ọ wá gbà fáwọn àjẹ́ nìkan láyé àwọn oṣó nìkan láyé àwọn babaláwo nìkan láyé àṣetọ́ lágbára ni tí a bá sọ pé ilé ayé àdánwò ni gẹ́gẹ́ bí tọ́pìkì yọ wà lọ́kàn ẹlòmíì pé ah bẹ́ẹ̀ bá ti wáyé àwọn àjẹ́ máa ṣe bẹ́ẹ̀ bá ti wáyé àwọn ìbẹ̀rẹ̀ máa ṣe bẹ́ẹ̀ bá ti wáyé àwọn alásàtì máa ṣe bẹ́ẹ̀ bá ti wáyé àwọn kìnnì kan máa dààmú rẹ̀ òun ká fẹ́ràn. èyí ò sì ní ìròrí kan ni tọ́ta kòrò ní Islam ó níbi tí ó ní tí Islam gbọ́yé pẹ̀lú ayé èyí ò ní ó mú wa rìnrìn díẹ̀ nínú ọ̀tá fẹ́ sọ lónìí ìrìn àjò tá a fẹ́ ni ọmọ lọ bíi mẹ́tàlá kókó ọ̀rọ̀ tá a sọ mélòó mo pé jàmá mẹ́tàlá ni pẹ̀lú ògo ọlọ́run kọ́lọ̀ ń fi àyè gbà wá kálí sọ mẹ́tẹ̀ẹ̀tàlá àkọ́kọ́ ń bẹ̀ àkọ́kọ́ mo ti sọ síwájú yìí ọ̀rọ̀ síwájú òun làdúrà tí mo ṣe fún gbogbo àwọn àgbàlagbà ìlú nkankan ìjọ máa jẹ́lẹ̀ kejì tàrífù dúnìyà kí ni sẹ̀rí àgbà pé ti ń jáyé rè tàbá ní àdúnìyà ayé o kí ni sẹ̀rí àgbà pé ń jẹ́ ayé lágbọ́yé sẹ̀rí ọlọ́run odimini ẹlẹ́ẹ̀kejì àdúnìyá bí mọ̀fómìnì ulẹ̀mẹ́ àwọn àfẹ́sìn táwọn gbọ́ túmọ̀ ti ń jẹ́ yẹyẹ kí làwọn gbọ́ yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta asima odúnìyá ó kọ táyé ń jẹ́ bá a ti sọ pé àdúnìyá ayé sọlọ́kọ̀ mi ti ń jẹ́ àbí olókọ̀ mi ti ń jẹ́ agbèyẹ̀wò ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ àwọn kí lèèyàn ní lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run àbí kí láàrin láàyè lọ́dọ̀ pé ah, eléyìí ń sayé ayé eléyìí wà kóòlìtì dáadáa rẹ̀ yìí kóòlìtì dàgbà lọ́wọ́ ẹni tí bá ń sayé bó ti yẹ kó sayé rẹ̀ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ayé ọ̀hún gan bẹ́ẹ̀ yẹn bá ní tán kí láàfẹ́ ẹni tó láyé jọ ẹni tó láyé kí láàfi jọ ó di márùn-ún ẹlẹ́kẹfà ìwà nífẹ̀ẹ́ ayé àlàmẹ́tò hóbi dúnìyà àpẹẹrẹ táàfin mọ̀pẹ́lẹ́ yìí o ọ̀fẹ́ ayé odi mẹ́fà ẹlẹ́keje àfẹ́tù hóbi dúnìyà àmì wò tí ń bẹ́ ń bi kéyìí ó nífẹ̀ẹ́ ayé ẹlẹ́kẹjọ dẹ́mu dúnìyà min alukur'an alukur'an bóòlù ti ń sọ láì fi ayé tá a bá sọ pé ayé ayé ayé báwo ni alukur'an ti ń sọ láì fi ayé ẹlẹ́kẹ̀sán àwọn wàhálà tí àwọn tí àwọn láìfi tí a sọ yìí kí ni ó bí sí gbèsè ayé èèyàn àwọn wàhálà táyé bá kó bá yàn kí ni bí sí ayé ẹlẹ́kẹ̀wá ìfẹ́ ayé yẹ sábàbùn líhàzí màtìlì níjọ́ tí mùsùlùmí bá ti ń nífẹ̀ẹ́ ayé ìjọ òun ni mùsùlùmí fẹ́ parun. ẹlẹ́ẹ̀kọ̀kànlá àdúnìyà túwùlíkù mọ́ntòlẹ́fìsù fi hà gbogbo ẹni tó sọ pé èmi pẹ̀lú rẹ kò sí inú àjọ máa ń lé ayé àwọn méjì ó parun gbẹ̀yìn wọ́n parun gbẹ̀yìn ni èyí tí ọmọ jẹ́lẹ̀ kejìlá hubbu dúnìyà wà ìtàrù alàlà sábàbùn lè zẹ́gìrì kúrò kéèyàn máa wá nífẹ̀ẹ́ ayé kọ́ wá gbọ́lá fọ́yé jẹ́ kí á mọ̀ lọ. kọ̀dàrú pé ọkàn ẹnìyẹn ò lè dúró déédéé tí èkú ọkàn rẹ̀ ọmọ ṣégeṣége tí èkú ni. ìjọba jẹ́lẹ̀ kẹtàlá fadlul fuqara ọláwo ni ń bẹ fáwọn tí ọba aráyé pé ọwọ́ ayé kò rí èyí tí wàá fi parí ẹ̀ òun wà ní mẹ́yìn inú ala amri dunya wal akhirah àwọn nǹkan olè yẹn wà ní lọ́wọ́ tí ọwọ́ ajẹ́ káyà tàlìkì àmọ́ balance àtàyà àtàlíkà méjì ọwà balance yíwá aṣọ yóò ní sókè ní yogun now kí n gbé bí ọ̀rọ̀ láwọn kọ́ kí la gbà lérò pé ń jẹ́ ayé àdúnìyà lábẹ́ àgbọ́yé àwọn àfẹ́sìn kí n tó sọ ti ṣẹ̀ríà kí ni ń jẹ́ àdúnìyà ilé ayé kí ni ń jẹ́ ayé gangan nígbà tí àwọn àfẹ́sìn fẹ́ sọ ti ń jẹ́yé wọ́n ní ìyá àyàtúná hádìhí allati na'ishu fiha wàsúmìyà ti dúnìyà lé àsìbà sẹ́rí sẹ̀mí tà ń sè yìí tá ń lọ tá ń bọ̀ tá ń wẹ̀wù tá ń gun mọ́tò tá ń dé fìlà tá ń wọ bàtà tá ń níyàwó tá ń bímọ tá ń kọ́lé tá ń ralẹ̀ tá ń tíráhù tá ń lọ tá ń bọ̀ gbogbo ìlọ bíbọ̀ aṣọ wíwọ̀ oúnjẹ jíjẹ ìyàwó bímọ gbogbo nǹkan onípapọ̀ jẹ́ kí ni jẹ̀mọ́ àyè kìí sàjẹ́ ní ń jáyé kìí ṣoṣo ní ń jáyé kìí ṣèbèrè ní ń jáyé kìí sàwọn babaláwo ní ń jáyé kìí sàwọn àfáà tẹ́ ń ṣe mítìrì òru ní ń jáyé lílọ bíbọ̀ jíjẹ múmu ìgbéyàwó ìbímọ ìkọ́lé ìwọ bàtà ìwéwu ìdéfìlà gbogbo òṣèṣì ń papọ̀ ní jẹ́ kiri jẹ́mẹ́ ayé ní jẹ́ ayé sẹ́wọ́nì gbólóhùn àdúnìyà nínú èdè lárúbáwá kò sí lárúbáwá kankan tẹ́ sọ. So tọ́ba jẹ́ pé typical Arabic language bá ní o orílẹ̀ lárúbáwá bá ní o yóò ní ibi tó ti pilẹ̀ lárúbáwá ò lédè kan tí ò ní pilẹ̀ èyí ò ní wọ́n ń pè ní masdari ibi tẹ́lẹ̀ òun ti jáde wá kọ̀ wá sí tọ́ba ní ọ̀la nísìnyí pé ọ̀la wọ́n sọ ibi tó ti jáde fún yín tọ́ba ní dúníyà àwọn àbúrò wa ní wọ́n ń pè dúníyà ní dúníyà nínú èdè lárúbáwá nítorí ìdí mẹ́ta àkọ́kọ́ annaha adna min al-akhirah li annaha qablaha torí pé wọ́n ń pè ní dúnìyà torí gbólóhùn dúnìyà sẹ́ni tá a bá ní dànù ní ìlàrúbáwá ń nǹkan méjì àwọn kan pé dànù ó súnmọ́ mi ẹ̀kejì ní pé dànù ọlọ́ọ̀lẹ̀ tí a bá wá ní dúnìyà wọ́n lè tún ní tó súnmọ́ nínú ìdílé lárúbáwá tí a bá sì ní dùnìyà wọ́n lè tún ní tó lọ sí. wọ́n wá ní wọ́n ń pè dúníyà ní dùnìyà ní anáwó adìnnà àkàrà torí pé òun súnmọ́ wa jàlìkìyàmà lọ. òun la kọ́kọ́ kàkà tó kan àlìkìyàmà la ń pè ní dùnìyà ìtumọ̀ ẹni pé ìtò súnmọ́ wa ṣáájú àlìkìyàmà ìtumọ̀ àkọ́kọ́ ti fún dúníyà nù tí ń jẹ́ inú ìdílé lárúbáwá. tọ́lọ̀ fi sọ pé ní wọ́lá àkàrà tó minal ula al-akhira al-kiyama ó lóore fún yín ju àkọ́kọ́ lọ kí ni àkọ́kọ́ òun nísìnyí ayé ìtumọ̀ ẹni pé dáná ayé súnmọ́ wa jàkìyàmà lọ ó di ìtumọ̀ kínní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́lẹ̀ ń pe dúnìyà ní dúnìyà ìtumọ̀ kejì ni pé tabaniki ní ká wà dáná ìtumọ̀ ẹni pé ọlọ́ọ̀lẹ̀ kí nǹkan lọlẹ̀ kọ́ yẹpẹrẹ sẹ́mi pé ntọ́ba gàdá ntọ́ba lọlẹ̀ ṣe kínní kọ́ yẹpẹrẹ lẹ́fìmọ̀ pé dúnìyà dẹ̀ ilé ayé tó jẹpẹrẹ wọ́n sọ láyé nítorí ipò yẹpẹrẹ ó lè túmọ̀ méjì àmọ́ wa Thawri rahimahullahu rahmat onísùnmíyàtì dúnìyà lè anaha dẹ̀níyà wàsùnmíyà lẹ́mẹ́lù lè anahu yamin wọ́n sọ ayé láyé torí ipò yẹpẹrẹ torí kébi ńtọ́ yẹpẹrẹ wọ́n ti mú ńtọ́ lọlẹ̀ wọ́n ti mú wọ́n sì ń pe máàlù ní máàlù wọ́n ń kówó lọ́wọ́ torí jẹ́ ń pè ní máàlà ẹ̀mí ìlú ni pé ń ti ń fẹ́ káàkiri tàbá ní máàlà ọ̀fẹ́ lọ ẹ̀mí ìlú yóò fẹ́ lọ ó lè tí ń fẹ́ lọ tí ń fẹ́ bọ̀ ní jẹ́ owó ni wọ́n fi ń pè ní màálù ìtumọ̀ kẹta tí wọ́n fún àdúnìyà ilé ayé ìtumọ̀ kẹta ni pé ìtò tabani kìnìún kan tabani afa yìí dáná mi nì ìtumọ̀ ẹni pọ́fẹ̀ gbẹ́ kẹ́mi ó súnmọ́ mi ó súnmọ́ mi wọ́n wá ń sọ ayé láyé torí pé gbogbo ọkàn láyé máa wọ̀ kò sí tọ́ọ̀ bá ń gbé ayé ó ìpadà kan ti ń jẹ́ ayé ntí sẹ́rí àpè láyé bí nǹkan mọ́kànlá ìpadà ká tó pé tí a bá rí kúólítì mọ́kànlá ọ̀hún lára èèyàn gbogbo ayé ti ṣe ni ó pèsè lọ́dọ̀ ayé ti pé fílẹ̀ yìí ọwọ́ akú bí ó ti lò ó lè fi wọ́ọ̀lù kìámà ó lè fi ra náà. Ìtí máa ń wu ni tí ẹ̀rọ pé mo fẹ́ kí kíní súnmọ́ mi nínú táàpì láyé nísìnyí owó jẹ́ kan kò tí ó fẹ́ kówó ṣe kíní kò súnmọ́ òun nínú tá à ń pè láyé nu mọ́kànlá yẹn obìnrin jẹ́ kan kò sẹ́nìkan tí ọ̀fẹ́ ní ní ìyàwó nínú tá à ń pè láyé nísìn mọ́tò tó da jẹ́ kan kò sẹ́ni tí ọ̀fẹ́ gùn yìí tó danú mọ́tò níta à ń fẹ́ kó súnmọ́ ni ní jẹ́ kí ni dúnìyà ìtumọ̀ kẹta tó nínú ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ti ń jẹ́ dúnìyà ti ń jáyé òun ni tó gbájú kí mi ò tó dé lẹ́yìn làbí ń payé láyé tọrọ ṣáájú àlùkìyàmà wal akhiratu khairun laka min al-ula ìtumọ̀ kejì ni pé ètò lọọlẹ̀ torí pọ̀ lọọlẹ̀ ọ̀yẹpẹrẹ la ti ń pè láyé ìtumọ̀ kẹta ni pé tó ṣe kí ni tí kálukú ò ní fẹ́ kó fi òun lẹ̀ nínú lóga ètè ń jayé nù nínú sẹ̀ríà Islam kí ni sẹ̀ríà wa ń pè ní àdúnìyà ayé kí ni sẹ̀ríà ń pè bẹ́ẹ̀ ní ti sẹ̀ríà ń pè bẹ́ẹ̀ sẹ̀ríà máa ń lò nígbà míì nídàkejì alkiyama gbogbo súnmọ́ ni ó yẹpẹrẹ afẹ́ máa rí nǹkan kan lóga lónìí èdè lónìí àgbọ́yé sẹ̀ríà pẹ̀lú táǹpẹ̀ láyé òun ní dàkejì alkiyama lọ́wọ́ sẹ́ ń sọ pé ní alladina yastahibuna alhayata dunya ala alakhirah àwọn nǹkan bẹ tí wọ́n máa ń ka ilé ayé kú jàlkiyama lọ ìtumọ̀ ẹni pé ọlọ́run dá lé méjì ìkan ń jẹ́ èkejì ń jẹ́ àkírà àwọn kan wọn bẹ tí wọn máa ka lẹ́ẹ̀kan kún tún wọ̀ ní ká èkejì kún àwọn kan sì máa ka kejì kún wọ̀ ní ká tá a bá sọ pé dùnìyá nísìn nínú àgbọ̀yẹ sẹ̀ríà nínú nǹkan méjì tọ́lọ̀ ń dá o ọ̀kan ń bẹ̀ ní jẹ́ dùnìyá ó di mí ní. tọ́lọ̀ fi sọ pé wà fọ́nì hu bil hayati dùnìyá wọ́mọ̀ hayati dùnìyá fil akhira illa mataa wà fọ́nì hu bil hayati dùnìyá àwọn èèyàn máa dunnú pẹ̀lú ìgbésí ayé wọ́mọ̀ hayati dùnìyá ìsẹ̀mí ayé sì ní kò ní ìtumọ̀ kankan fílà akira nínú àkíyàmọ̀ tẹ̀mí ọlọ́run dá ilẹ̀ àmẹ̀tẹ́ àkùn ìyàdá ìgbádùn díẹ̀ kan báyìí lòun ìtumọ̀ ẹni pé mo dá yìí mo dá yìí àwọn èèyàn wá kélé yìí fún èyí jẹ́ ti kàkó yìí ìgbádùn díẹ̀ náà ni ọ wà fún ìtumọ̀ àkọ́kọ́ nínú sẹ̀ríà inú ìtumọ̀ sẹ̀ríà tó ń ka fún gbà míì sẹ̀ríà máa kà á sí pé tá a bá ní ilé ayé sẹ̀ríà kà á sí pé ìgbádùn bíntín torí sẹ́mi pé ìsẹ̀mí tá a wá sí láyé lábẹ́ àgbọ́yé Islam a kàn fẹ́ ṣe fúngbà díẹ̀ àsìkò tá a fẹ́ lò lẹ́yìn ìgbà tá a bá kú tán ọ̀pọ̀ jù àsìkò tá a lò nígbà tá a bá wà ní gbogbo gbádùn ayé pátápátá yẹn ní tíṣẹ́ rí àgbà láyé kọ́dẹ̀ ẹni tó gbádùn níjọ́ tọ́lọ́n ti dáyé tọ́lọ́n ọ̀bá fi lè pa á ọwọ́ gbádùn títí títí títí títí títí ó fi wá níjọ́ tọ́lọ́n pa ayé lọ́wọ́ tó pa á gbogbo gbádùn tó ní pátápátá lọ́dọ̀ Ọlọ́run mọ̀tá ọ̀hún ìgbádùn kínkínní lọ́lọ́ka fún tá a bá ń sọ pé ayé ayé ayé lágbájára ayé ọwọ́ ẹ̀ta ayé ọ̀sà ayé ayé rẹ̀ da nǹkankan lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni kórì gbádùn kínkínní ọlọ́run fi ní wa mal hayatud dunya illa mata'ul ghurur ayé ọ̀jẹ̀ nǹkankan ju gbádùn kínkínní ìgbádùn ẹ̀tànjẹ lọ ọlọ́run tún ní innamal hayatud dunya la'ibun wa lahun wa zinatun wa tafakhurun wàtàkàtúrùn fi àmúwálì wal àwùlád ayé ọ̀jẹ̀ kankan bí fàájì eré kábímọ kásọ̀sọ́ tá a ṣe fàájì èkó sí nítumọ̀ kankan jù bẹ́ẹ̀ náà lọ sẹ́wọ̀n pé túmọ̀ ẹni pé nǹkan ń ṣe kí ni ó kéré tí ò nítumọ̀ ní tó kéré tí ò nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run ní ń jẹ́ àdúnyà ní ìtumọ̀ sẹ̀ríà kejì ìtumọ̀ kẹta sẹ̀ríà fi ni pé etí ìjà wá ti ìjà lọ ló fi já sí gbogbo nǹkan ayé kì í rogún gbogbo nǹkan ayé rogún ìtumọ̀ kì í rogún ni pé o lè jẹ́ èèyàn lónìí láyé ìta ń pè láyé rẹ wà lọ́dọ̀ ẹ lónìí báyìí lọ́la kọ́mọ̀sí lọ́dọ̀ ẹ mọ́ ìta ń pè láyé kọ́lìtà pàtó pé ìtì ń jáyé rẹ o ta fẹ́ kà lónìí rẹ wà lọ́dọ̀ ẹ bá lọ́la kò ní lọ́dọ̀ ẹ mọ́ torí pé árdì ni ìtọ́lọ̀ máa pè ní tí máa sẹ́rí wá tí máa segin ni tí máa lọ tí máa wá tọ́lọ̀ máa pè àdúnìyà ìtọ́gbà pẹ̀lú ẹ̀ ni pé ìtọ́ lè dọ́dọ̀ rẹ tí ó tún segin ni tí ó tún kó mbẹ́ lágbọ̀ọ́yẹ kẹta nígbà tọ́lọ̀ ọba fẹ́ sọ̀rọ̀ náà lọ́kùnrin ó ní fákàlẹ́fà min ba'di mukhalifun ورثوا الكتاب يأخذون أرض هذا الأدنى فخلف من بعدهم خلف àwọn ẹni rẹ lọ tán àwọn ẹ̀yà jákujàku kan wá gbẹ̀yìn wọn ورثوا الكتاب wọ́n wá jogún tíra àwọn ẹni rẹ يأخذون أرض هذا الأدنى nígbà àwọn jogún tíra tán èyí tí wọ́n fi wá mójútó tó wà tíra nǹkan tí ó já wá tí ó padà já lọ ni wọ́n wá kí ni ni wọ́n ń lé káàkiri tẹ́lọ́gbà yóò pẹ̀lú tó wá tí ó lọ yẹ ayé nínú sẹ̀ríà sẹ̀ríà gbọ́ ayé yẹ sí nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ ntí ó wá tí ó lọ fẹ́ni tọ́ba ní tí ó já wá tí ó lọ nǹkan ẹlẹ́ẹ̀kejì adùn tí ò nítumọ̀ kínkínní nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí sẹ̀ríà gbọ́ ayé sí òun ni kí n mọ́tò tẹ̀ tàbá musa òun ni ìdàkejì alkiyama tí mọ́lọ́lọ́ ń dálé méjì ó pè kan láyé ó pè kan ní alikiyama náà mo parí tọ́pìkì ni àwọn orúkọ wo ni sẹ̀ríà wa ń pe ayé sẹ̀ríà ló kọ méjì péré tí ń payé nínú alukur'an ọ̀pọ̀lọpọ̀ ayàtọ̀ lọ́nà lò fún ayé ó kọ méjì ní máa sábà pè ọlọ́run a máa pè ní àlùkùlá ń túmọ̀ pé ọlọ́run dá nǹkan méjì àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì tí máa ń sọ pé àlùkùlá àlùkùlá ìtọ́gbà lérò pẹ̀lú ẹni kí ni ayé ìtòhun dá kóhun tó dá ìkejì ẹlẹ́ẹ̀kejì ọlọ́run máa pè ní ajílà ọlọ́run máa ẹ bọ́ lọ́wọ́ Al-Qur'an ọlọ́run ní wal-akhiratu khayrun laka minal ula wal-akhirah al-qiyamah khayrun laka olóore fún ọ ju minal ula ju ula lọ ula bẹ̀rù kí ni túmọ̀ ayé nu ọlọ́run tó ní wa inna lana lal-akhirata wàlúùlà wà ìnà lánà àwa la ní kí la ní làlàáhírata àwa la ní àhírà wàlúùlà àti ùlà àhírà bẹ̀ wọn kì í àmọ́ ùlà àwọn kí ni túmọ̀ ayé ó kọ́ tọ́lọ̀ máa pe ayé lákọ̀ọ́kọ́ kí ni jẹ́mọ́ àlùùlà ó kọ́ kí ni tọ́lọ̀ tún pe ayé ọlọ́wọ́ máa pe ní àjìlà náà Al-Qur'an tọ́lọ̀ máa pe ní dúnìyà yóò pe ní ùlà yóò pe ní àjìlà ó kọ́ kí tọ́lọ̀ tún máa dá tí máa dá pe ní àjìlà nǹkan òjijì nǹkan kíákíá ọlọ́ni mọ̀nkánà yuridu àjílàtà àjálnà lahu fiha mẹ́nàṣáhu liman nuridu thumma ja'alna lahu jahannama yẹsìlá àmàdìmọ́mà madhura ọlọ́ni mọ̀nkánà yuridu àjílà ẹni tí máa ń fẹ́ nǹkan kíákíákíákíá ajé àtọ́lọ́ mímẹ́ kí ni túmọ̀ ayé nu dúníyà nígbà lérò ẹni máa ń fẹ́ ajílà ajílà ajílà ọlọ́ni àjálnà lahu fiha mẹ́nàṣáhu liman nuridu ọ̀rọ̀ mi nìyẹn o àwọn ọlọ́wọ́n kan kíákíá tí ń fẹ́ wọn tọ́ba wù wá alẹ́ kan lójú fún ọkọ rí àmọ́ tọ́ba mi lérí kíákíá wọn tán jàánà làwọn jàánà á sì tó jàánà mà fún yẹsìlá àmà yọ wọ jàánà mà yóò jìyà bẹ́ẹ̀ ọlọ́run tó ní iná àwùláhi yuhibbuna àjìlá àwọn èèyàn wọ́n yín ṣe fẹ́ràn àjìlá báyìí wọ́yẹ dẹ̀rú na wàrà ahùn fẹ̀kẹ́yìlá wọ́n sì pàlìkì àmàtì kí ni àjìlá tọ́wọ́ mẹ́wọ̀n kí ni túmọ̀ ayé ó kọ́tọ́lọ́ máa ń pè dùnìyàn náà Al-Qur'an ó kọ́ méjì ni ọlọ́run máa pè ní àlùhùlá kílẹ̀lẹ́ kejì àjìlá nǹkan òjijì mo dá eléyìí ń dúró bẹ́ẹ̀ náà àwọn kílẹ̀ yẹn wà ní táwọn pé ayé wà lọ́dọ̀ eléyìí láyé nǹkan mélòó mo pè lẹ́ẹ̀kan nǹkan mọ́kànlá ni nǹkan mọ́kànlá ni a rí nínú àyà mẹ́ta nínú alukur'an àyà alákọ̀ọ́kọ́ ọlọ́run ka mẹ́fà síbẹ̀ ọlọ́run ní zuyi na lè nẹ́ẹ̀sì. حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والأرض وعن ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب كنت معي يعني الله yẹn للناس حب الشهوات من النساء أولا shahawati صفا nisa kí wọ́n máa nífẹ̀ẹ́ adùn obìnrin bí èèyàn ráyè ṣeun òun ni kò fẹ́ bí tọ́da tọba wáyé tó níyàwó ọ̀sáyé tọba wáyé tó níyàwó ọ̀sáyé tọba wá sáyé ọ̀fẹ́ obìnrin tó dáa lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn tá a bá lóbìnrin tó dáa lọ́dọ̀ tiwa ìtumọ̀ lóbìnrin tó ní ẹ̀sìn àmọ́ tá a bá lọ́dọ̀ àwọn àmọ́ tó wáyé sí pé àfẹ̀sìnwó tábà lómi tó da ìtura lómi tó lè wọ kọjá yìí tó yẹ pé àrímọ̀lẹ̀ àwò padà sẹ́yìn tí wọ́n ní a obìnrin yìí ìyàwó táwọn ní a ìyàwó àwọn ní a àfàlájì náà àfàlájì sáré náà a a ọ̀yẹ́ kọ́dà àwọn tí wọ́n ń sáyé gangan wọ́n máa ń dìídì ìfẹ́ bíi tiwọn bíi sáyé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tẹ̀ ń wo ó ti níyàwó kan ń gbòdì gómìnà lọ́fẹ̀ẹ́ yìí tó fi ṣe gómìnà o tọ́lọ́mà kó ń ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ayé ni yín tó o sì fi sáyé lè kí ni wá ló fi jẹ́ pé òun lọ́ọ́ kọ́kọ́ kà ló fi ní zúwì náà ní nẹ́ẹ̀sì òkú ṣàwátì nínú nìsà ẹlòmíì ti níyàwó méjì lé ń kò di chairman báyìí ọ lọ fẹ́ ìyàwó tó fi di chairmanship tí máa wá ń lọ òun náà máa ṣe bọ́ọ̀sì torí ti ń jáyé náà nù ló fi já sí pé bẹ́ẹ̀ yẹn bá ti wọ ayé nínú tí ó lè bá ti wọ ayé kó ti máa ṣayé bọ̀ níjọ́ tó bá ti wọ ayé tán nínú tí ọkọ̀ sẹ́sà kí a máa rí mọ̀ ń tọ́ dáa ju obì jẹ́ kan òdìmí ni ẹlẹ́ẹ̀kejì wọ́lbàní ọlọ́run òfin bàná ti ṣe o wọ́lbàní àwọn ọmọkùnrin àwọn afọ́ntẹ́fsìr wọ́n nígbà tọ́lọ̀ ń ka tí èèyàn fi mọ̀ pé mo ní mo láyé ọlọ́run wọn ni yíyí ni nẹ́ẹ̀sì rúkú ṣàwátì mi ní nìsáyì wọ́lbàní obì tó yáyì ọlọ́wọ́ ni wọ́lìbànín kọ́tọ́ pé wọ́lì àwùláì ó ní wọ́lìbànín àtàwọn ọmọ àwọn àbáwá ní bànúnà tó wà ń bẹ̀ yẹn yẹ́sùmọ̀lù dùkúrà wọ́lì ìnà ó kó ọkùnrin àtòbí àwọn àbá kan ní rárá ọkùnrin nìkan ni torí bí èèyàn bá bí obì kọ́dà kó bí obì twenty tí ọba ti bọ́kùnrin wò ní kọ̀ bá rọlé wọ́n ní àwùwá wọn eléyìí lọ sí gbogbo tó wá kójọ yìí ta ni ó nì í ọlọ́run níjọ kákùn ó ọlọ́run ó gun ọlọ́kùnrin bì ọlọ́run ẹgbẹ́ náà tọ́lọ́run ọkà kí lọ́lọ́run kà wọ́n bẹ̀ níyì kéèyàn sayé tí ọ̀rọ̀ ayé ṣe yóò bí ọkùnrin tí ń bá ń bí obìnrin gbogbo ara mọ̀ kóbi ọ̀dọ̀ sí i lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run náà sì ní nínú tí ó dàrú tá a bá pínkún tá a lápín ìtí ọ̀pọ̀ fún ló fi já sí pé lágbájá wáyé ọ̀rọ̀ ayé ṣe o tọ́ba fẹ́ bí tó yáàyè tán yóò wá bí ọmọ nínú ọmọ tí òbí ọkùnrin gbọ́dọ̀ ṣe kí ni ó di mélòó